ìmọ̀ràn mi sí ìwọ ọmọyẹlé Ṣòwòrẹ́ àti gbogbo ẹ̀yin ọ̀dọ́ tó kù tí ẹ̀ ń dìde wípé ẹ fẹ́ gbé àpótí ẹ fẹ́ gba ìjọba padà sí ọ̀dọ̀ yín ẹ mà káre o ẹ mà kú ìdìde o ohun tí mo fẹ́ sọ fún yín ni wípé kò sí ẹni tí ó ń fi ọwọ́ ba ohun ìpìlẹ̀ tó bẹ̀rẹ̀ nǹkan tó wá ṣe àṣetì tí irú wọn tí wọ́n ń ṣe àṣeyọrí irú wọn kì í ṣe àṣeyọrí ohun tẹ̀yin ọ̀dọ́ orílẹ̀-èdè wa bẹ̀rẹ̀ báyìí ohun tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ẹ má ṣe ní àṣetì mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ń sọ wípé kò lè wọlé kò lè wọlé kò lè wọlé tí mo bá sì ń gbọ́ kò ń dùn mọ́ mi inú rárá kò ń dùn mọ́ mi inú ṣe rí àwọn ọ̀dọ́ tó ń dìde àwọn tí wọn ò ṣe òṣèlú tẹ́lẹ̀ tí wọ́n ń dìde àwọn bíi Fẹlá Dúrótoyè àwọn bíi ọmọyẹlé ṣòwòrẹ́ àwọn tí wọ́n ń dìde wọ̀nyí àwọn bíi àlìṣóyọdé wọ́n ń gbin nǹkan kan sí ẹ̀yìn ọ̀dọ́ tó kù nínú ni ẹ ṣe wá ń fi ẹnu fà wọ́n lulẹ̀ ẹ ṣe wá ń fi ẹnu ba ohun tí wọ́n ń gbìn yìí èyí tó yẹ kí ẹ máa fi kẹ́ ẹ máa bu omi rín ẹ bu omi rín ẹ wá ń fi ẹnu bàjẹ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ ṣe é mọ̀ pé kéèyàn kan pọ̀ kí wọ́n tọ̀ sójú kan kí ibẹ̀ yẹn lè lómi dáadáa ni ṣùgbọ́n tẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ̀ bá parapọ̀ tí ẹ̀ fọwọ́sowọ́pọ̀ kí ẹ̀yin náà sọ wípé ẹ fẹ́ gba ìjọba padà kúrò ní ọwọ́ àwọn tàtijọ́ ẹ fẹ́ mú orílẹ̀-èdè wa tẹ̀síwájú ara yín lẹ̀ ń ṣe èyí tó yẹ kí ẹ fi gbéra yín lẹ́yìn èyí tó yẹ kí ẹ fi dúró ti ra yín èyí tó yẹ kí ẹ fi gbé ara yín sókè ẹ̀yin ló ń jà ẹ ló ń yin ara yín níbọn ẹ ló ń gún ara yín lọ́bẹ lẹ́yìn àwọn òṣèlú. láyé àtijọ́ àwọn tẹ́wà ń bẹ̀ ń sìn àwọn kan ló tì wọ́n lẹ́yìn àwọn kan ló dúró tì wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n jagun ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ṣiṣẹ́ ológun ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n padà wá di ààrẹ ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n sì mú orílẹ̀-èdè wa dání pé tiwọn ni ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n sì ti darúgbó iṣẹ́ yá iṣẹ́ yá gbogbo ọ̀dọ́ iṣẹ́ yá Elédùmarè iṣẹ́ máa yá ooo iṣẹ́ yá gbogbo ọ̀dọ́ iṣẹ́ yá ọmọ rere kì í ṣaṣẹ́ ọ̀dọ́ Nàìjíríà kì í ṣọ̀lẹ ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ o Ọlọ́run ń bẹ fún yín ẹ tẹ́ pa mọ́ṣẹ́ iṣẹ́ yá gbogbo ọ̀dọ́ iṣẹ́ yá ṣe rí àwọn bàbá yín tí mò ń sọ wọ́n fi ọwọ́ retí wọ́n fi ọwọ́ náà romú wọ́n fi ọwọ́ yẹn yọ ìpín kúrò lójú wọ́n mú ọwọ́ kan náà tí wọ́n fi yọ ìpín kúrò lójú wọ́n fi ìpín yẹn wọ́n fi hàn ojú ọwọ́ kan náà wọ́n wá fi bẹ̀rẹ̀ sí ní ìka kan náà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi ta eyín lójú yín ẹ̀yin ọ̀dọ́ Nàìjíríà ẹ wà ń bẹ̀ lójú ẹ̀mí yín ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí yín wọ́n ń jó tẹ̀lé àwọn òṣèlú àtijọ́ lẹ́yìn wọ́n ń sáré lọ péjú wo àwọn òṣèlú àtijọ́ wọ́n ń polongo fún àwọn òṣèlú àtijọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí náà ń gbà náà ká tiẹ̀ sọ wípé ayé dùn nígbà náà nígbà tó yá nǹkan bẹ̀rẹ̀ sí ní doríkodò ọ̀pọ̀lọpọ̀ kú sínú ebi ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tí bàbá wọn ṣiṣẹ́ ní reluwé oṣù mẹ́fà ọdún kan wọn ò rówó gbà ìjọ tán bá pè wọ́n pé kán wá gbowó tí gbogbo wọn máa sáré lọ bẹ̀ wọ́n á ti tò sórí ìlà wípé owó ti dé o owó ń bọ̀ ní ọgbọ̀n ṣẹ́jú o orí ìlà tán bá wà wọ́n kàn lè sọ fún wọn wípé ẹ má bínú owó tá a rò pé ó máa dé kò tún dé mọ́ ẹ padà wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn látàárọ̀ tí wọ́n ti tò sínú oòrùn lórí ìlà ibẹ̀ wọn á ṣubú ọ̀pọ̀lọpọ̀ wọn ń kú ó wá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń sìn iṣẹ́ yá iṣẹ́ yá gbogbo ọ̀dọ́ iṣẹ́ yá ẹ̀yin tẹ́ ẹ wá ń fi ẹnu já ara yín kulẹ̀ tẹ́ ẹ ń sọ wípé kò lè wọlé kò lè wọlé kò lè wọlé kí ló dé tẹ̀ ń sọ bẹ́ẹ̀ kí ló dé tí ìwọ tó ń sọ pé kò lè wọlé tí o jáde kó lọ dìbò ẹ̀yin tẹ̀ ń sọ wípé Ṣòwòrẹ́ ó yẹ kó lọ bẹ̀rẹ̀ láti gbèríko ni ṣe rí àwọn òyìnbó tí ọmọ wọn bá wá bá wọn tó bá wá sọ fún wọn wípé òun fẹ́ ṣe nǹkan kan wọn á ní ṣé ohun tó fẹ́ ṣe yìí ṣé ó dùn mọ́ ẹnu. E ṣé ohun tó máa mú ẹ tó máa fi ẹ lọ́kàn balẹ̀ ni tó bá pé bẹ́ẹ̀ ni wọ́n á ní lọ ṣe òun la ṣe ń rí wọn pé ẹ̀rù kì í bà wọ́n òun la ṣe ń rí wọn wípé wọ́n ń lọ òkè nítorí pé ní gbogbo ìgbà ohun tuntun ni wọ́n ń dáwọ́lé ṣẹ́rí nílùú Amẹ́ríkà nítorí ọ̀pọ̀lọpọ̀ wa ń sọ pé Ṣòwòrẹ́ ò ṣòṣèlú rí kò ṣòṣèlú rí ìlú Amẹ́ríkà ààrẹ wọn lónìí ṣó ṣòṣèlú rí ẹ jẹ́ kí n wá fi ẹnu bà àwọn ààrẹ Amẹ́ríkà tí ò ṣòṣèlú rí tí wọ́n sì jẹ ààrẹ Dwight Eisenhower òun ni ààrẹ kẹta kẹrìndínlẹ́niọgbọ̀n ti Amẹ́ríkà kò ṣe òṣèlú rí Ulysses Grant òun ni ààrẹ ìkejìdínlógún kò ṣòṣèlú rí William Howard Taft òun ni ààrẹ ìkẹtàdínlọ́gbọ̀n kò ṣe òṣèlú rí over Abbott òun ni ààrẹ ìkọkànlélọ́gbọ̀n kò ṣe òṣèlú rí Zachary Taylor òun ni ààrẹ ìkejìlá kò ṣe òṣèlú rí ní gúúsù Áfíríkà ẹ má bínú ní Áfíríkà ń bí Adama Barrow kò ṣe òṣèlú rí ọdẹ ló ń ṣe nílùú òyìnbó ọdún lẹ́yìn ọdún méjì tó dé Gambia ó di ààrẹ wọn iṣẹ́ yá iṣẹ́ yá gbogbo ọ̀dọ́ iṣẹ́ yá elédùnmarè iṣẹ́ máa yá òòè iṣẹ́ yá gbogbo ọ̀dọ́ iṣẹ́ yá ọmọ rere kì í ṣaṣẹ́ ọ̀dọ́ nàìjíríà kì í ṣọ̀lẹ ẹ mọ́lẹ̀ o ọlọ́run ń bẹ fún yín ẹ tẹpá mọ́ṣẹ́ iṣẹ́ yá gbogbo ọ̀dọ́ iṣẹ́ yá àwọn tí àwọn bàbá yín tí wọ́n ń lùlù tẹ̀lé tí wọ́n ń jó tẹ̀lé lẹ́yìn ní ìgbà náà àwọn tí àwọn bàbá yín tí wọ́n ń polongo ìbò fún nígbà náà àwọn ọmọ wọn wọ́n wà ń bẹ́ẹ̀ sìn àwọn ọmọ wọn wọ́n wà nú ọlá wọ́n wà nú ọlà àwọn bàbá yín nígbà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àgbà yẹn wọ́n kú sínú ebi ni wọ́n kú sínú ebi àbẹ̀gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ láyé Babangida nígbà Ṣàgàrí búrẹ́dì ó di ọ̀wọ́n gógó ẹ lọ gbọ́ orin òbé one oh one bàbá ò lè béèrè lọ́wọ́ ọmọ pé ṣé o ti yó mọ́ ṣé o ti jẹun ni nígbà tó ti ẹ̀ wá yá wọn ò wá lè béèrè lọ́wọ́ ọmọ pé ṣé o ti jẹun tí bàbá bá rí owó tọmọ fi tó rí pé ọmọ fowó pamọ́ síbì kan wọ́n tún ń jí owó náà ni níbi tí ebi fi ìyà tó na àwọn èèyàn ń pàṣán dé ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ bá dìde pé ẹ fẹ́ gbà padà ẹ dìde ẹ débẹ̀ ẹ lè débẹ̀ ẹ lè ṣe ẹ lè débẹ̀ ìyẹn tí ẹ bá gbárùkù ti ara yín ẹ má fi ẹnu fa ara yín kulẹ̀ ẹ má fi ẹnu já ara yín kulẹ̀ èmi adéyínká ọmọ akéwàndé ajọ́ngọ́lọ́ ọkùnrin ṣẹ̀kẹ̀rẹ̀ elédùnmarè elédùnmarè bàbá mi ọba kíkàkàrìn kàkàrìn kàkàkà mo ń sọ fún yín pé ẹ lè ṣe ẹ lè débẹ̀ iṣẹ́ yá iṣẹ́ yá gbogbo ọ̀dọ́ iṣẹ́ yá elédùnmarè iṣẹ́ máa yá òòhe iṣẹ́ yá gbogbo ọ̀dọ́ iṣẹ́ yá ọmọ rere kì í ṣaṣẹ́ ọ̀dọ́ nàìjíríà kì í ṣọ̀lẹ ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ o ọlọ́run ń bẹ fún yín ẹ tẹpá mọ́ṣẹ́ iṣẹ́ yá gbogbo ọ̀dọ́ iṣẹ́ yá ẹ lè ṣe o ẹ lè débẹ̀ tẹ ẹ bá gbárùkù ti ara yín ìbò ìwọ tó ń sọ pé kò lè wọlé yẹn ìwọ lọ tẹ ìka báyìí ẹ gbéra yín dókè ẹ ń gbin nǹkan kan síra yín nú ni ẹ̀yin ọ̀dọ́ ntẹ́ ti bẹ̀rẹ̀ yìí ẹ má fi ẹnu bàjẹ́ ẹ má jara yín kulẹ̀ ẹ débẹ̀ ẹ débẹ̀ kí mo wí ẹ máa kọrin wípé iṣẹ́ yá iṣẹ́ yá gbogbo ọ̀dọ́ iṣẹ́ yá ojú yín ni wọ́n lọ pè yín lọ́lẹ̀ elédùmarè iṣẹ́ máa yá o e iṣẹ́ yá gbogbo ọ̀dọ́ iṣẹ́ yá ọmọ rere kì í ṣaṣẹ́ ọ̀dọ́ nàìjíríà kì í ṣọ̀lẹ ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ o ọlọ́run ń bẹ fún yín ẹ tẹpá mọ́ṣẹ́ iṣẹ́ yá gbogbo ọ̀dọ́ iṣẹ́ yá.